Hm, ọ̀rẹ́ mi àpọ́nlé ò mọ̀ sí fún igi tí ò léwé lórí torí igi tí ò léwé kan ò lè sèso láé ọmọ aráyé tó sì sọgi sí òwò ní sọdàpọlà tí wọ́n mú dáná lẹ́yìn wá ọ̀la bó o ti ń jáde lọ lónìí jẹ́ kí ìdàgbàsókè ìwọ tìkára rẹ jẹ́ ọ́ lógún o kó mọ́ bàa dohun ìkọ̀sílẹ̀ tàbí ohun àmúdáná lẹ́yìn wá ọ̀la ó gbọ́gbọ́n o ó dẹ̀ tún gbẹ̀sọ̀.